همم إلى العلم أو العمل وأنفعها ما تعلق بتراجم العلماء والعباد وحكمهم النوع الثاني الملح الفضلة وهي ما عدا ذلك مما ليس بحرام ولا ملهم. الحمد لله والصلاة والسلام وآله وصحبه ومن سلك مسلكه وانتهج منهجه إلى يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم هذا قفل وبطل رجع yóò ṣe àánú fún wa tó jẹ́ pé ó ń gbogbo báyìí láwọn wà nínú àwọn àsìkò yìí láwọn mìíràn táwọn náà máa sàwọn pàdé mi lórí pé bó wọn ti lẹ́nìkan kúrò láyé lórí pé káwọn fún mi jẹun lọ́wọ́ ẹ̀wá dúró èèyàn tẹ́mi ẹ ti bọ́ síbi tó ti pé kí ni ọ̀sọ̀ fọ́ lọ́gbà tó bá déwájú ọ̀rọ̀ fẹ́mi wọn bọ́ nínú rẹ̀ lọ́gbà lọ́gbà jẹ́ pé pé àwọn àsìkò báyìí báwọn èèyàn rárá láàyè síbi nǹkan tí ò láǹfààní kankan tó ṣe wọn láàfin ìyá fún wọn láàfin ọkọ̀ kọ́nà kọ́ wọ́n láti bẹ̀rẹ̀ kó ní ìgbà owó yára kó ní ìlú wàrà fà ní. ọbẹ̀ yìí ẹ̀wọ̀ ẹlọ́gbọ́mọ lọ́dọ̀ ẹ̀gbà kan náà wẹ̀. kọ́nà kí ọmọ ìdùnnú aládàá kó fi wá ṣe ìwé dáadáa. tọ́ ìwé kíkà adé ni mọ́lá ìwé ẹ̀yìn torí ká má bàa gbà sọ. mọ́lá ìwé ẹ̀yìn mi àti sọ fún wa wípé kò sí nínú al-ulumu al kò dẹ̀ sí nínú al-ulumu al-musa'ida kò sínú wọn so falaysat min umadi al-ilmi la min umadi al-ilmi wala min uqadi al-ilmi kò sí lára àwọn kókó mà gangan àwọn àpilẹ̀ àwọn òpó mà kò sí mbẹ ìyẹn ló fà á ẹgbọ́n nǹkan tí mo fẹ́ sọ yìí dáadáa mulahu al-ilmi àwọn àfẹ́yẹ̀sìn sọ wípé yuqra'u wala yuta'allam yuqra'u wàlá yuta alam ìyẹn máa kà ní èyí sọ pé òun lọ kọ kọ́ lọ fẹ́ kẹ́kọ̀ọ́ lẹ́nìkan wá ní wàfàyàtù ní kó wá máa kọ́ àwọn ìgbà táwọn àfa kú kó wá máa gba déètì ìgbà táwọn àfa kú èyí tó fẹ́ lásìkò rẹ láre nìyẹn kọjú ọlọ́ka tó bá ti lẹ́kọ̀ọ́ tó ti gbọ́ lárúbáwá kí láàbùrù ẹsẹ̀ mọ́ sọ pé ọfẹ́ kọjú àti ibùn tẹ̀mí yà kú ọdún òní ibùn tẹ̀mí yà kú lónídìí ọlọ́run bí ọlẹ́ẹ̀rẹ́ ń pa ikú ibùn tẹ̀mí yà o kò sí lára ìmọ̀ tó wá ṣe wípé ìyẹn wà máa lọ lo àsìkò rẹ̀ lé lórí yóò ní lòun kọ́ ọ̀rọ̀ wàfàyà àtọ̀rọ̀ tarọ́ jì kò sí lára nǹkan tí yẹn máa ń lo gbèsè ayé rẹ̀ ó lọ kà ń pa tẹ́rù jámánì nípa tàríkù ìtàn bìkan nípa tàríkù àfáà kan nípa ìṣẹ̀mí ayé àfáà kan nípa mọ̀nàdọ́rọ̀ tó ṣẹlẹ̀ láàrin àfáà kan àtàfáà kan mo rò pé aláyẹ̀mí tí á lè làṣìá àwọn afáà sọ pé yóò kọ́rọ̀ wù ẹlẹ́ẹ̀kejì ni kí wọ́n ní pé láyà dórókà jáhìlúhà láyà dórókà jáhìlúhà tó o bá mọ̀ kò affect rẹ̀ torí kí àìmọye nínú àwọn onímọ̀ torí kí àwọn múlá yẹn kò sí tó kà pẹ̀lú ẹ̀ wọn ó tiẹ̀ tó níbi tó yẹ pé àwọn nǹkan pọ̀ tí wọ́n jókòó tì níbi ẹ jẹ́ n sọ bíi tíra bíi méjì fún wa tàbí mẹ́ta alákọ̀ọ́kọ́ jam'ul jawahiri fil mulahi wan nawadir jam'ul jawahiri fil mulahi wan nawadir. alḥusari alqayrawati ló ṣe alḥusari alqayrawati ló ṣe tíra tó gbajúmọ̀ àwọn mẹ́kà lè mọ̀mọ́ nu àbáyá torí pé àìṣe bẹ̀rẹ̀ ọ̀nà ẹ̀kọ́ mọ̀ ni ó ní ahbaru alhamqa walmughafali ahbaru alhamqa walmughafali ara àwọn tíra tó sọ̀rọ̀ nípa múlẹ̀hùn ni bí tíra yẹn Ibn al-Jawzi ló ṣe akhbaru alhamqa ìtumọ̀ rẹ̀ ní wípé àwọn ọ̀rọ̀ nípa àwọn òpònú walmughafalin àtàwọn tí wọ́n fọ́ fún un tó yẹ pé ọkà ẹ̀ ni ọmọ pa ọ́ ẹgbẹ́ <laughs> a ah, ẹ̀ túmọ̀ lélẹ̀ mo rò pé ẹ gbọ́ mi yé ṣèlú àwọn tíra àbáyé àwọn tíra múlá nìyẹn sẹ́ẹ̀dí nínú àwọn tíra múlá oní ẹni mọ̀kọ́ mọ̀ tá a rí rí náà múlá ló pọ̀ jù ń bẹ̀ kẹsì ẹ̀ dáhùn mọ̀tò kí afá tí ọmọ màkàmà ìsábà ọmọ màkàmà tíra múlá ni ẹ̀ rí pé gbogbo ń tọ́pọ̀ jù nínú mọ̀kọ́ mọ̀ kọ́yálì ni yọkàn sáà wa ó lè mọ̀ sọ̀tàn ẹnì kọ̀ọ̀kan ó lè mọ̀ sọ̀tàn kìnnìkan ó le ni Abu Zaidi asaruji <laughs> saruji oríṣiríṣi gbogbo ète tí yẹn lò oní ọmọ sọ ńlọkọ bọkọlọkọ ọmọ ilé kéwù mi ọlọba ọmọ bí saruji kì í ọmọ bí jálàbí kò wá ní débi àwọn ọmọ kan mọ ti alibasiriya ibi tó ti túbá oníwulẹ̀ kábẹ̀ mọ́ ó túbá o níta àwọn lò bẹ́ẹ̀ wọn àsaruji ah, ni o ah saruji yẹn wọlé jìbìtì ni à ń sọ wọn o torí kí Abu Zaidi asaruji. bí alhariri ṣe gbé wa ó wa wá lélété ni àbí bẹ́ẹ̀ kọ́ ni lélété tó bá rí bẹ́ẹ̀ tíra àmúlà òun ni ṣùgbọ́n wọn sọ wípé kọ́ lọ mú ti ń bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ tó ṣe pé mukumu yẹn ìgbà tó náà bá lọ tó bá lọ padà wa pé ó tú bá ó fi gbogbo àwọn nǹkan yẹn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ala àwọn tíra ila bó أن الملح نوعان ملح oríṣi méjì ni yẹ bá ti sọ yìí pé kì í sára àpilẹ̀ yẹn náà a ní mulah mu'tabar mulah tó ṣe wípé ó sì wúlò kéèyàn mọ arúgbó rẹ̀ náà ó sì dá pé dandan la bùkátà sí o ṣùgbọ́n yóò ṣàǹfààní yóò sọ̀rọ̀ mulah yẹn a ṣàlàyé nígbà tá a bá débẹ̀ wà fadla fadla ní pé ni. mùrùpàlà ìjọba ti ní fàdúlà ní nǹkan ìtumọ̀ rẹ̀ ti ní pé lẹ́yìn ìgbà tí bùkátà èèyàn ti pé nǹkan kan wá sẹ́kù lẹ̀ mùrùpàlà yẹn mìtì ìtumọ̀ rẹ̀ ni pé èèyàn ò bùkátà sí níjọ́ míì gan ó lè gba àsìkò tó yẹ kéèyàn ó lò lórí nǹkan tí èèyàn bùkátà sí lọ́wọ́ èèyàn mùrùpàlà yẹn mìtì النوع الأول الملح المعتبر ملح إليه تشبيك a lè wò wípé ọmọ ẹ̀dẹ́ ènìyàn kí a sì bùkátà sí kó sì dà ní tiẹ̀ òun wọlé òun ní sani ń pè òun ní kullu ma aana ala istinhadil himami ila al-ilmi aw al-amal awi ló ṣe aw sọ ẹ sọ ẹ fún wáàyè ẹ fún kẹsìrọ̀. أو العمل لا كيسي أو العمل أو العمل كل ما أحان على استنهاض الهمم إلى العلم gbogbo mọ́làh tó bá ti jẹ́ wípé téèyàn bá gbọ́ tàbí èèyàn bá kà yóò ràn yàn lọ́wọ́

wọn náà yẹ dìde ẹ tẹ̀lé àwọn ọmọ náà yẹ dáadáa yóò tẹ̀lé sí ní sì fi bàbá yìí náà tó àwọn kíra ọ̀pọ̀ ìbò náà àwọn múlá àwọn náà pọ̀ mẹ́ pàápàá àwọn tó ní sọ pẹ̀lú àdáàbò wa wọ́n yẹ nìkan ọlọ́kẹ́kọ̀ọ́ níbi kan tó gbogbo iye ọdún tó wá lò tó fi kẹ́kọ̀ọ́ àwọn tó bá ní ẹgbẹ́ mọ̀ lẹ́wọ̀n láwọn ilé ìwé ẹ̀ gbogbo iye ọdún tó lò tó fi kẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ wọn ò

tí ó fi lè kó ẹsẹ̀ wá sọ̀kalẹ̀ sódì kejì lẹ́gbẹ̀ẹ́ igi tí ó wà pọ́n yẹn òkúta kan wà báyìí igi míì nàró ṣùgbọ́n igi tó nàró yẹn omi ń sun lórí ẹ̀ ló wá ń kán sórí àpáta tó wà ń sàlẹ̀ omi ń sun tí ẹ káwọn igi tó máa ń yọ omi omi yẹn wá ń drop drop tó yẹ pé ó lè gún igi eléyìí tó sùn kalẹ̀ yẹn àyàfi kó o rí àpáta yẹn àti bómi míì ṣe ń drop lórí rẹ̀ ṣùgbọ́n tó wá rí ni wọ́n á wo drop omi yẹn ń wo àpáta tí ń dọ̀pù sí bó ṣe ń wò ó wá rí ike bómi ẹ ṣe ń kán tó tó tó ọlọ́run lọ́mọ ìgbà títí ń kàn ó ó rí wípé ó ti lapa ó ti rọra dáwò síbi àpáta yẹn níta tó ń wo tó ń wo wà wùdà ṣé èsè pé ọlọ́run ọba ń pàkíyèsí mi nítorí wípé omi pẹ̀lú bómi ṣe rọ̀ tó pẹ̀lú bá ṣe le tó omi sì ń sọ̀kalẹ̀ sórí rẹ̀ tí ń kán ní tí ọ̀rá ń ro tí ń ro ó sì lápá ń bẹ̀ ṣé orí mi wá lé tàpátá ni àbí ṣé ìmọ̀ náà wá rọ̀ tó mi tó bá ṣe wípé ìmọ̀ ọ lágbára ju omi lọ torí mi ò sì lè tó àpáta tí omi tó ṣòro jùmọ̀ lọ lè lapa lórí àpáta a jẹ́ pé ìmọ̀ lè wọ orí tèmi náà bí ó ṣe lọ́ọ́ lù rẹ̀ mọ́ bó ṣe padà nìyẹn. tó wà ń bẹ̀ wípé nìyẹn padà di ara àwọn àfa àti ẹgbẹ́ láyé ìgbà náà tí wọ́n bá ní ẹ dákọ̀ àfa ẹ lè kàkọ́ ọwọ́ ọmọ yín tán tẹ́ dákọ̀ ẹ̀ nítumọ̀ yòṣàrò eléyìí bìlìbà náà nìyẹn sọta bá ń fẹ́ tọ́ka pé ah, àfa àbáyé bẹ́ẹ̀ báyìí àfa báyìí kò sí ni ó náà padà di àfa àti ẹgbẹ́ tó bá kì í ṣe hadith sahih Bukhari mo rò gbọ́dọ̀ ayé mi di ṣùgbọ́n mi mọ irú ẹ̀ ó lè wú ó lè jẹ́ kéèyàn náà onírọ́gbà láti ṣe kíni o láti kẹ́kọ̀ọ́ tí kéèyàn náà wọ́n máa wò pé ah láti yọ ìdí mo ti ń lọ báyìí olú ẹ̀ òkú òní ti dà yìí wọn ò ké má téèyàn bá wá rántí irú yẹn tó bá gbọ́ irú ẹ̀yìn wò pé ah démi náà tẹ̀síwájú mo rò pé agbọ́ mi yé so ní àwọn láti kẹ́kọ̀ọ́ tó bá ràn yàn lọ́wọ́ lórí ẹ̀ bẹ́ẹ̀ náà ni eléyìí tó bá ràn yàn lọ́wọ́ lórí àti ṣiṣẹ́ ẹ jẹun fún yín lákòójú ẹ kan wọ́n máa ń pè nìkan ní ìyáàsú bùnú màáwìyà ìyáàsú bùnú màáwìyà ara wọn ṣègọ́rù tàbí yìí ni ara wọn ṣègọ́rù tàbí yìí ni ayé ọmọrù bùnú abdulaziz ló ló gbà ṣùgbọ́n kọ́ọ́dù ni ara táwọn afáàṣì máa ń fi ń ròyìn rẹ̀ ní wípé òun ni azka ọ̀dọ́ ti asùrì yìí nínú gbogbo adájọ́ tí ń bẹ lásìkò ẹ̀ òun lórí ẹ̀ pé àwọn èèyàn méjì kan wọ́n ń jà wọ́n bára wọn fa wàhálà kí ni wọ́n fa wàhálà sí ìkan sọ wípé òun ní nǹkan kan lọ́dọ̀ ẹnì kejì òun sì fẹ́ gbà nǹkan wọn padà ẹni tí wọ́n sọ pé wọ́n ní nǹkan lọ́dọ̀ rẹ̀ ó lé ń tọ́ òun ní nǹkan kan lọ́dọ̀ òun wọ́n wá ń fà yàrá nǹkan lọ ìgbà tí wọ́n ń fà tí wọ́n ń fà

níbi tó ń sọ yẹn kí ló wà ń bẹ tó lè já ó ní igi kan wà ń bẹ igi wà ń bẹ ó ní bẹ́ẹ̀ ni ok kó má ṣe wípé bó o ṣe gbé fún kò gbé kúrò níbi igi yẹn lọ bí igi o tó bá lọ bí igi yẹn wo àyíká igi yẹn tó bá wà àyíká igi yẹn tó o bá wá rí o máa padà wá ṣùgbọ́n tó o bá ti rí ajẹ́ pé kò gbé nǹkan tó fún kúńbẹ̀ láti bà náà ó bá ní kó máa lò lẹ́ni ń bá lọ. ìgbà tẹ́ni ẹ lọ bó ṣe pẹ́ díẹ̀ ìyá sùn wá bi ẹni tó wọ́n sọ pé òun fún ní nǹkan tó ní òun fún ní nǹkan lè rí ah, ibi kí tọkùnrin yẹn lọ ṣé yóò ti débẹ̀ báyìí àwọn ah, ní lè ti débẹ̀ ah, ok ó dákẹ́ nígbà tó tó pẹ́ yóò ti débi igi tí ń lọ oníkò lè ti débẹ̀ nígbà wọn pẹ́ díẹ̀ sí ó tún bí ah, yóò ti débẹ̀ báyìí ó lè ní ọ. ó fún ọ ní kí báwo ló ṣe máa ìyá àjò bí igi tí ń lọ síbì dúró bá àwọn ọ̀gbọ́dọ̀ kúrò níbi tí ó fi para dé kí ló bá ní kó wá gba nǹkan rẹ̀ lọ́wọ́ rẹ̀ ṣé ẹ̀kọ́ rẹ̀ léyìn kì í sọ̀rọ̀ pé àyà Kùránì kì í sọ̀rọ̀ hadith ṣùgbọ́n mo láàyè ẹ̀rì kí gbogbo wa sì gbọ́ ní ìsàrẹ́ rẹ̀ sẹ́yìn àwọn àwọn múlá yẹn òun náà máa ń kọ́ yẹn lẹ́kọ̀ọ́ ó máa ń jẹ́ kí ìhín mẹ́yàn láti kẹ́kọ̀ọ́ kó jí dìde ó sì máa ń jórí èèyàn pèsè ó sì tó máa ń jẹ́ èèyàn lọ nǹkan tí èèyàn kọ́ ẹ jẹ́ sáré ka ìkan fún wa nínú àwọn múlá tó ṣàǹfààní obìnrin kan ó wọlé tọ̀ Haruna Rashid ibẹ̀ mọ Haruna Rashid tọ́ ìbò ìgbà tó wọlé tọ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n jẹ́ àwọn sọ̀nkọ́ bá ní khalifa ni wọ́n wà lọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n ṣe wá wọlé ó ní yá amiral mu'minin akọ́rọ̀ Allahu ainek ẹ̀dá amiral mu'minin ọlọ́run ọba ọjà kí ojú rẹ̀ méjèèjì yóò jẹ́ kó dúó yóò sì jẹ́ òtútù ojú rẹ̀ méjèèjì ọlọ́run ó jẹ́ òtútù àfàrọ̀ hẹ́kàbí máa attack ntọ́lọ́wọ́n bá fún ọ ọlọ́run ó jẹ́ inú rẹ̀ ó dùn sí wa atamma sa'adaka oríire rẹ̀ ọlọ́run ó jẹ́ òpé laqad hakamta faqasat. hakamta hakamta fakọ̀sọ̀ta sẹ́ni bó ṣe sọ̀rọ̀ yẹn ni fún a sáà kọ́ dáhùn túmọ̀ tí mo túmọ̀ tọ́yìn hánù rashid wa sọ fún un pé eré obìnrin yìí ìbòlò ti wá ó ní kí bárúmà ti wa ó ní bárúmà kìlọ̀ ń ti wá ó ní mímọ̀ nǹkan ara àwọn èèyàn tó rán ọmọ ogun sí tó pa gbogbo àwọn ọkùnrin nù wọn wa akhadhta amwalahum tó gba gbogbo owó wọn gbogbo dúkìá wọn ló kó tán wasalabta nawalahum gbogbo tí wọ́n ní báyìí gbogbo ẹ̀ ló gbà tó kó ìdàkùn sí irú obìnrin yẹn sáàrò kó lè mọ ṣàdúrà fún ẹ dáhùn só lè mọ ṣàdúrà fún tọ ìbẹ́ mọ gbọ́ fakọ́ ọ̀la Haruna Rashid wa ń sọ fún obìnrin yẹn pé.

ìgbà tó sọ bẹ́ẹ̀ tán summa iltafata ila al-hadirina min ashabi ó wá wọ̀dọ̀ àwọn èèyàn tájọjọ wà ń jòkó ìgbà tó wọ̀dọ̀ wọn ma qalat hadhihi mara ṣe é mọ́tọ́ ọmọbìnrin yìí ń sọ wọ́n ní ma naraha qalat illa khayra kí ló sọ ẹ gbọ́ yé ẹ sọ tí mo ti ń sọ fún yín kan sọ yìí kí akọ́rọ̀ lọ́wọ́ àyìnà ìtumọ̀ tí ń sọ ni wípé àsìkánà aláhùn àni ìhàrọ̀kà ojú rẹ méjèèjì kó lọ́n jẹ́ kó kan kó má yìí má ṣe pé kójú rẹ ó tutù kan ó ní tójú báyìí sí kan tí ẹyin ò yí táàrí dúdú mọ́ ìtumọ̀ rẹ ni pé àmì ojú ti fọ́ ìtumọ̀ ń sọ ẹ máa wò ka o ó lé lẹ́yìn nìkan ike ó ní sẹ́ rọ́rọ̀ tó sọ yìí kí wà fa rọ́ àkàbí má ń fún ọ kọ́lọ̀ ń dénú rí ó dùn sí alukur'ani ló ń fọgbọ́n àrífà sí ọlọ́ọ̀ni hatta idha farihu utu la ọmọ lójijì rẹ̀ ni pé tiẹ̀ náà máa dùn sí fún lè ọmọ lójijì sọnù oníṣẹ́ rí tó sọ wípé wà á tá mọ̀ sáàdàkì kọ́lọ̀ ń jẹ́ kó lè lọ pé a ibi tó ti mú o ní ìdá tá mọ̀ ṣe òun bàdà náà sòrò tàrọ kẹwàálà ìdá àkílá tá mọ̀ ìtumọ̀ rẹ̀ yé ké torí rẹ̀ bá ti pé kó bẹ̀rẹ̀ sí ni máa dínkù láti sùn àsìkò yìí lọ torí rẹ̀ kó bẹ̀rẹ̀ sí ni máa dínkù. ó ní eléyà nìkan kọ́ ó ní sẹ́ẹ̀rí ọ̀rọ̀ tó sọ wípé. lákọ̀dé hakamta fakọ̀sápà ọ̀dájọ́ wọn ló ń rúlù ṣùgbọ́n ọ̀kọ̀sápọ̀ kò sọ pé ó sì ti sọ pé wà á mọ́lẹ́kọ́ sí kúrúná fàkàánù iná ní tọrọ fún mi ṣùgbọ́n ti sọ òun ti gbọ́ yé lójú ọsọ fún mi pé sọ́ra àwọn ọkùnrin ò sáwọ́ra fi wọ́n lẹ̀ ntọ́lọ́ nǹkan ẹni tó rí rẹ ọba pẹ́ pé báyìí àwọn èèyàn máa mú sí é àá àti lágbájá à ẹ mọ̀ pé àwọn jẹ́ǹtù gan ọ̀dà jẹ́ǹtù bẹ́ẹ̀ bá domi sí ẹlẹ́nu báyìí ibẹ̀ náà lẹ́ padà bá ẹlẹ́mi mọ̀ wá pé yẹ́s àmọ́ ah, jẹ́ǹtù lọ́tọ̀ bóyá sọ̀rọ̀ ló ṣe rí wọ́n lọ́ ọgọ́ nù mo rò pàdà yé mi tiẹ̀ tó irú àwọn nǹkan yẹn yẹn àwọn múláhì yẹn ṣùgbọ́n àwọn múláhì yẹn mo jẹ́ kí hímọ̀ yìnyín láti wá mà láti ló ń téèyàn kọ́ wọ́n á jẹ́ kó kó lọ sókè irú àwọn múlá ọba yẹn múlá ọ̀hún mọ̀ tá a bá rọ̀ ni wọ́n tọ́lá yìí ti ó ní wà ànfà ìhà èyí tó ṣàǹfààní jù náà àwọn múlá yìí ó ní má tán alákọ̀bí tààrọ̀ di mi lọ́wọ́ làmà ká sọtọ́rọ́ jà máa fà kó sọtàn ayé má máàlìkì kó sọ òjò ṣùgbọ́n má lọ sọ pé òǹkọ́ ìtàn yẹ kání pé kílọ̀ nǹkan àhán mọ̀ òǹkọ́ ìtàn má máàlìkì lọ́wọ́ rárá àlùmọ́wà pa ìmọ̀ máàlìkì ni ọ̀lọ́kọ́ má lọ ọkọ tàn ayé torí tàn ayé rẹ òwúlò fún ọ Ọlọ́run ní bí ọ ń tàn ayé Ìmáàmù Málìkì ẹ̀yìn rẹ̀ gbọ́ ọjọ́ mi yé o lọ́ọ̀kọ́ àmọ̀ wá tọ́ Ìmáàmù Málìkì àti tíra rẹ̀ míì tó bá kọ. lẹ́yìn ìgbà náà wẹ̀lẹ̀ ọ̀bàd àwọn tí wọ́n ń sin lọ́hùn àwọn àtà ayé wọn àwọn tó ṣẹlẹ̀ sí wọn ẹ̀rí pa anábì náà sọ̀rọ̀ àwọn àtàwọn ọ̀sọ̀ tán jòrèjò fún wa ẹ̀pẹ́ jòrèjò ábìdì ni ọ̀sọ̀ tán rẹ̀ àti tó ṣẹlẹ̀ àtàwọn kàrọ́ọ̀mọ̀ tọ́lọ́ ń wáyé lọ́wọ́ ẹ̀ irú àwọn báyẹn ò lè

wọn àtàwọn mọ̀tẹ́sílà ọ̀rọ̀ khalqul Qur'an yóò mọ bí fitina yẹn ṣe bẹ̀rẹ̀ yóò mọ tó lìdì sí lẹ́yìn ìgbà náà téèyàn bá kà irú fitina tí wọn torí rẹ̀ lẹ́mọ̀ọ́mù Bukhari jáde kúrò nínú ìsàbù yóò mọ nǹkan tó fà ọ̀rọ̀ wọn àti al-Hafizu az ó mọ nǹkan tó fà yóò ṣe ọlá nǹfààní. ṣùgbọ́n kìí ṣe wípé eléyìí gangan lọ́wọ́ àfi dá àfà kéèyàn máa lọ àti rírí ayé òun kọ́ ni ó fi jẹ́ àfa o mo rò pé agbọ́ mi yé o àwọn nǹkan wọ̀nyẹn yẹ kọ́ ọ mọ̀ kọ́ ọmọ ìgbà tí mọ̀ Malik kú kọ́ ọmọ ìgbà tábọ̀ ànífà kú tẹ́lẹ̀ kó bá ti ń dákọ̀ àfa kan báyìí lọ́mọ ló kú gbà báyìí ìgbà báyìí náà bí ọdún tí a bì ọdún tó kù tí a kù yóò máa yọ àwọn èèyàn lẹ́nu pé ẹ máa wọlé o sọ àfa kan tó dákọ̀ yóò sọ ìgbà tí wọn ni pé kí wọ́n kọwaa wá lè rálùkùrá nìke tí wọ́n wá ní ọ̀yà tẹ́ kílẹ̀ kẹ́ dákun ọ̀yà ah, yẹn yẹn kí ń sọ ànyà ah, ń sọ hmm, tí ó ṣẹlẹ̀ ni pé <laughs> ebi ẹbí ah, ti bẹ̀ntẹ́ báwọn. mo rò pé mi yé wọ́n ló sì ń gbogbo ń ọjọ́ sọ̀tàn gbogbo wọn má ní tó jókòó tì nù kí ló ń kọ́ àmú kọ́ tẹ́jámà tẹ́jámà wà fà lọ́ọ́ kọ́ àkídà lọ́ọ́ kọ́ tawhid lọ́ọ́ ń pa àwọn òṣùlù rẹ̀ àti gbogbo àwọn ọmọ tá a ti dá akọ sẹ́yìn yẹn ó ní ó lo àsìkò rẹ̀ lé lórí mọ̀rọ̀pá láyé mi ti yé má jẹ́ kí gbogbo ìgbésí ayé rẹ̀ jáwé wàtà àdìlì ló fi kọ́ tán tóòdù wà ní kọ́ hadith gangan mo rò pé apá gbọ́n nǹkan tí mo sọ yìí ọlọ́run àbọ̀kùn àlọ́ anáwó sáni alimúlá olùfọ́dúnlá àwọn amúlá tó ṣe pé ziyada lásán ni wọn mímọ rẹ àtàìmọ rẹ ọdọgba kò tẹ̀ ṣe ẹtì báàrù kan lọ fún lọ títí ó ní máa àdà zalik tó bá ti yàtọ̀ sí kéèyàn fẹ́ katọ́rọ́ jámà àfa tó bá ti yàtọ̀ sí mímọ rẹ ṣàbí kò sí ní tó burú bẹ́ẹ̀ ọlọ́ka akhbaru alhamkọ alimọ̀kọ́fàlì kó lè má báwọn pònú sí máa áàkì kò sí wàhálà. irú ìtàkàmbẹ tí sheikh mashuru sọ fún wa mo ti sọnà dá a sheikh albani gánà máa ń sọ àwọn míì náà bọ irú tí sheikh mashuru yẹn lórí ọ̀rọ̀ ikhlas àti sọnà dáadáa bí ẹnìkan ń kírun bí ṣe ń kírun àwọn ìwà wò pé ẹ láhàá ọlọ́wọ́ làkúwàkàlà làwọn ń kí sá ẹ wo eléyìí ṣe ń kírun yàrá ń kírun tí ò wo bí kankan yìí tó a ah, tó dúró tẹ́ fọ́lọ́hún bí wọ́n ṣe ń ròyìn ẹ̀jẹ̀ sàn sí ojú ẹ̀ ìròyìn yẹn ó ń gbọ́ ojú ojú ọ̀sán jù aláwọ̀ síra ṣé lè yòó nìkan lẹ́rí mo tún gbà wẹ̀ bá lórí ìrún náà ló ti sọ̀rọ̀ gbogbo ẹ̀kọ́ ọ̀gá eléyìí àti torí wa ní bí ń gbẹ pálí mo rò pálá yé mi tiẹ̀ ṣùgbọ́n kéèyàn wá nínú àwọn àwọn àrùbá nǹkan ah ìyọ́n mọ̀ jù sí lọ́wọ́ á bí sí pẹ̀lú ẹ̀ lọ́wọ́ á mọ tó yọ mọ̀mọ́ nú òun lásìkò ara ẹ láre ni o mo rò pálá yé mi díye òun làwọn míín sì mójútó bí èèyàn máa máa jù sí à wá jù kalẹ̀ báyìí àwọn yẹn máa kó jẹ yín ṣé ráìsì ni ni. mo rò pé adó nǹkan tí mo sọ yìí ọlọ́run bó kún wa eléyìí tó tẹ̀lé ni turuku tahsilil ilmi náà. turuku tahsilil ilmi i'lam waffaqaka Allahu ila أن طرق تحصيل العلم ضربان السؤال والطلب الطريق الأول السؤال اعلم وفقك الله إلى رضاه أن السؤال نوعان سؤال لرفع الاشتباه وسؤال لكشف المجهول نعم الحمد لله والصلاة والسلام على رسول الله turuku tahsili ilmi àwa àwọn ọ̀nà tá à ń sọ lọ díẹ̀ díẹ̀ lóyìn gbogbo wa ìyá ń wá mà síbẹ̀ ní àyùbẹ̀ kọ̀ ṣùgbọ́n ẹni tí ó bá ń wá nǹkan níbi tí èsì ojú ọ̀nà rẹ̀ kò ní rí nígbà tá a fi máa ń dẹ̀jọ́ nígbà kékeré tẹ́ bá rí sàbàì ní sòkété wọ́n ní ẹ̀wọ̀n gbé sólẹ̀ pa tí o bá ti lẹ́pa wọ́n ní mọ́ra ẹ̀sìkò yín lára ẹ̀já máa lọ kò sí ń lé ẹ bá fẹ́ jẹ yìnrín àbí tàkúté àbí kẹ́ ẹ máa wójúpo ẹran tẹ́ fẹ́ dẹ fún káàkiri ojúpo yẹn dẹ̀ ni ó gbọdọ̀ mọ́ tọ́ bá mọ́ ìtumọ̀ ní pé ń gbàbẹ̀ tí ò bá ti mọ́ kò gbàbẹ̀ nù tí yẹn bá jẹ nǹkan síbẹ̀ lógún ọdún kò ní mú kankan ìtumọ̀ tí mo gbà lérò pẹ̀lú àwọn àṣàmọ̀ yẹn ni wípé gbogbo téèyàn bá ń wá àfi kéèyàn tọ ọ̀nà tí ó darí yẹn síbẹ̀ kí wọ́n bá ara àsìkò ara rẹ̀ láàyè wíwá mà náà sẹ́rí tahsilul ilmi oní jam'ul ilmi kéèyàn kó mà jọ kórí mà sàjọ tí ó ṣe láǹfààní. ó láwọn ọ̀nà téèyàn náà máa kọ̀ tí òun náà fi rí mà kó jọ. tó jẹ́ pé díẹ̀díẹ̀ ìmọ̀ máa sarajọ sóun náà ní ara. àfáwa ni ẹ̀lám lọ́mọ wafaqaka Allahu ila ridah ọlọ́run àbúrò fi ọṣẹ kò gẹ́ lọ síbi ìyọnu ẹ̀ anna turuqata tahsilil ilmi darban ọ̀nà tí ma gbaa gbà ma mọ̀ méjì alákọ̀ọ́kọ́ àṣọwà ibere ẹni tó bá jó ní béèrè wọ́n ní kì í ṣe kíni o wọ́n ní kì í ṣìnà alayhi wa sallam àwọn èèyàn tí ti jáde tí wọ́n lọ rìn àjò tí kan nù wá gbọgbẹ́ lórí ìgbà tó lórí wá sùn tí ọwọ́ ajásìkò tútù ọwọ́ abẹ àwọn tẹ́wọ́n jọ ṣe ìrìn àjò lọ́lé ìdìpé ẹ dákun ṣé mo lè ṣe tàyámù ah wọ́n ní ara ò lè ṣe tàyámù mọ́ ó sì àṣe tàyámù ìwẹ̀ ní nà láti ṣe pé òun lásán lọ fẹ́ kí lọ́ba lọ wẹ̀ kó jáde nílé wẹ̀ tí ì kú bó ṣe kú nù. ìgbà tí wọ́n wá délé wọ́n wá fà níbà Muhammad sallallahu alayhi wa sallam ní dàbáyé anabi ni pé kọta ló hó kọta là fún mi lọ gbogbo àwọn ní apá ọlọ́run bínú sí wọn pẹ̀lú nǹkan tí wọ́n ṣe wọn ọlọ́run pa àwọn náà rùn bí ẹ ṣe pọ̀ náà rùn anabi ni innama shifa'ul ayyi as-su'al ibi tí wọ́n lọ innama shifa'ul ayyi as-su'al téèyàn bá ti láì mọ̀kan lọ́dọ̀ àìsàn sí irun àlẹ́ yìí àìmọ̀kan ni àlẹ́ ṣùgbọ́n àìsàn ni irú àìsàn yẹn ṣìfà wù rẹ̀ oògùn tí ó wù sàn òun ni kíni o àṣọ oníkó béèrè ìyẹn ni sọ àlùfíjẹ ọ̀kan mìntúrùkìtà sílí alẹ́ ẹ̀lẹ́mì torí tó o bá mọ̀ tó o bá béèrè ọmọ fasalu ahla dhikri in kuntum la ta'lamun tẹ́yìn ọba ti mọ̀ ẹ̀bà wọn tó mọ̀ léèrè ìjẹ́ bá ti bí wọ́n tẹ́ bá ti ṣàlàyé fún yín ẹ ti mọ̀ náà nù mo rò pa láàyè mi ti so mi máa béèrè béèrè ọ̀kan nínú àwọn ọ̀nà tí yẹn fi máa hasọ́lá ìmọ̀ni ẹlẹ́ẹ̀kejì ni àtọ́là kéèyàn máa wá mà kí ni wọ́n gbà lérò pẹ̀lú tọ́là yẹn wọ́n padà sọ fún wa ṣùgbọ́n ẹ mọ̀ pé anabi ni man salaka tariqan yaltamisu fihi ilman sẹ́yìn pé yaltamisu yatlubu ẹ̀ tó bá tọ̀nà kan tí ń wá mà lọ́nà yẹn sahala allahu lahu bihi tariqan ila aljanna ọlọ́run abó fi ṣe ọ̀nà tí ó gbà wà aljanna ní rọrùn ọ̀nà méjèèjì ilé ẹ̀ wọ́n gbà wá mà kò béèrè àwọn nǹkan mí bẹ tó bá fẹ́ fi tọ́lábù rẹ wá ò ní rí ọkọ̀ lába àpọ̀ kó o sì ní rí ṣùgbọ́n àwọn èèyàn kan bẹ tó ṣe wípé àwọn ti kọjá bí tí wọ́n wá káàkiri tó bá wá bí wọ́n wọ́n wá sọ fún ọ kódà wọ́n tún sọ bí tó ti rí nítorí wa. yà nké ń tọ́ ń sọ báyìí ni tó bá fẹ́ wá o ìbí ìlọ wá sí. ṣùgbọ́n tí ọmọ kékeré tọ́bákà ló ń fẹ́ máa wá nǹkan káàkiri fún òun yóò wà tí ó pọ̀ kò sí ní ọwọ́ rẹ̀ ò sí ní tẹ̀ ọlọ́run bó kun alọ́wọ́ yóò fi aṣọ òun yẹn dáadáa àtọ̀rí kò àwọ̀ àṣọwà ọ̀nà alákọ̀ọ́kọ́ tó jẹ́ ìbéèrè bíbéèrè yẹ́n ìlànà wà fákọ̀ọ́kà lọ́hùn ìlà rẹ̀ bọ̀ lọ́ọ̀mà ọlọ́run fi ọṣẹ kò ń gẹ́ lọ síbi ìyọnu ẹ̀ Shh ẹ bọ́ síbà má bọ̀ wá wá àwọn yòókù yìí náà wá wá wá. Now yẹ́lám wàfákọ̀kà Allahu ila ridha lọ́ọ̀mà ọlọ́wọ́n fi hàn ṣe kò ń gẹ́ lọ síbi ìyọnu rẹ̀ anna su'ala naw'an tá a bá lè máa ń fi ìbéèrè wa mà oríṣi méjì ní ìbéèrè su'alun li rafa'i al-ishtiba níjọ́ mi talibul ilmi nìyẹn yóò wá ka nǹkan yóò wá fẹ́ dàrú wọ́n yẹn lójú yóò bọ́ ka nǹkan yóò kí ni ti fẹ́ takora wọn yọ wà á béèrè láti gbé ìrújú yẹn kúrò fúnra rẹ̀ mo rò wá láyé mi ti àpèjúwe dáadáa kan bẹ àti Sheikh Mashuru tó mọ sọ lẹ́ẹ̀kan tí wọ́n sọ wọ́n ní wípé nígbà táwọn ka hadith wípé kí kótóbá yẹn ò kéré kí inú rẹ̀ ó ṣe gùn àmì wípọ́ bẹ́sìn yẹn kí.

ṣé tùmọ̀ táwa sọ pé kútùbà tó kéré ó túmọ̀ sí pé kútùbà gbọ́dọ̀ ju ìṣẹ́jú mẹ́rin lọ àbí márùn wọ́n ní kíní wa ó ti dọ́bẹ̀ ẹni kọ́ dànù márùn lójú ẹ bọ́ síbà ọjọ́ bẹ́ẹ̀ ni pé ó dànù márùn lójú àwọn wa lọ bí Sheikh Al-Albani rahimahullahu ta'ala àwọn wa lọ bí wọ́n léèrè wọ́n ní báwọn ṣe dọ́dọ̀ wọn wọ́n àbàbà ò dáa yíyan yóò dàrú mọ́ lójú ó ti gbàgbé wípé tánàbà Muhammad sallallahu alayhi wa sallam bó ṣe ka ṣàbí sùn rọ̀bí kalẹ̀ ala lórí raka àwọn tó bá rùkú rírùkú rẹ̀ àti nínàró rẹ̀ yóò sùn wọn. díẹ̀ ni ìnàró yóò fi ju rùkú yẹn lọ tó bá tún nàró ìnàró yẹn àti rùkú yẹn ní ó tó sùn mara wọn tó bá lọ foríkanlẹ̀ ìforíkanlẹ̀ àti ìnàró yẹn ní tó sùn wọn ìjókòó àti foríkanlẹ̀ ní tó sùn wọn ẹ rí wípé n tó wà ń bẹ̀ ni pé kí ìrun ogun kì í ṣe pé kíkìrọ àìrun ogun ìrun kò tiye bọ̀tá àbá ní ìrun ogun yìí sìkà ká kéwù lọ rẹ́rẹ́rẹ́ làwa fi mọ̀ pé ìrun ogun yóò wá sọ àwọn èèyàn kan ìwọ ní o tó wá kà débi kéwù ti díjú làwọn yóò bá yóò bá lè gbà kéwù fúnra yín mo rò pé àjọ mi yé mo rò pé àjọ nǹkan tí mò ń sọ yé tó bá rí bẹ́ẹ̀ wọ́n ní pé ìtumọ̀ kírun ogun nìyẹn kí kó túbọ̀ kìkì ẹsẹ̀ pé kíkìrọ̀ ànìkọ́ kan gùn ẹ̀ dẹ̀ rí i pé téèyàn bá kírun bá ti ń sọ yẹn inú yẹn ò ní mú ta èèyàn ó gbádùn èèyàn ó gbádùn torí gbogbo rẹ̀ ó balance ò ní dúró pọ̀ jù débi pé dídú yẹn ó ti wá pẹ́ rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ ó sì ní kírun eléèso pé gbè gbè gbè ó farabalẹ̀ nírùkù tó bá nàró náà ó farabalẹ̀ ṣùgbọ́n ẹni tí imáàni bá ń bẹ lẹ́mìí ẹ̀ ni ó ẹ̀ o àti tọ́líbù ewu wo orúkọ yẹn sẹ́yìn mọ̀ pé kínní yẹn bá fi làákà yẹn lásán wò èyí ó lọ yín ó jọ pé yẹn ti fẹ́ takora wọn ṣé ni àyè bẹ́ẹ̀ kọ́ ẹni bá ní amúkan ni àfi kan tèèyàn máa béèrè béèrè bí rọ́fà yìí ṣìṣe bá ṣe rí àwọn onímọ̀ ara wíwá oníkéèyàn ní kíkarú lójú ẹni tí ò ì bá lójú tí ò ìwọ́n tó bá kẹ́kọ̀ọ́ tó nǹkan nǹkan kó rọ lójú ó bùkátà sẹ́ni tí ó bọ̀ sí káṣífò mo rò pé àgbọn nǹkan tí mò ń sọ yé níjọ́ kan bẹ̀ tí sẹ́ẹ̀kì tí mo sọ yẹn wọ́n ń sọ̀rọ̀ lọ àwọn yẹn bí wọ́n lè rí fàtí wọn wá fẹ́ mọ̀ sọkùn wọ́n yìí tó pa àwọn alẹ́kùn ni pé tí àwọn bá ka nǹkan tó bá le tí ò bá ti yanjú mọ́ àwọn máa ń lọ bá sẹ́ẹ̀kì nígbà tí wọ́n wà láyé kìtìjọ́ táwọn bá àwọn kan wọ́n ti balẹ̀ gan táwọn bá ti lọ pé nígbà tí lọ́dọ̀ yóò yanjú yóò sì mọ́ ní ìṣèjì kò sí mà tani fẹ́ lọ bá tó wà nínú dáradà táwọn yẹn wà nínú mà kọlọ́njà wà fà dáadáa ọkọ̀ láwùjọ wa ìwọ́n bá fà dáadáa yìí náà lẹ́tí fẹ́ lẹ́tàn àdánwò ni o torí lẹ́kọ̀ọ́kọ́ ni o torí pé tó o bá lẹ́kọ̀ọ́kọ́ kò sí ń tọ̀ nínú ẹ̀dọ̀ ọlọ́run ìwọ fúnra o mọ̀ wọ àwọn kankan àwọn gbèsè tó bàmọ́ ti ṣègbè ní ìbàdàn ó ti wá lera rẹ̀ ńgbà náà gbọ́gẹ́gẹ́ afẹ́ni tí ọba ní ìsọ́fù pẹ̀lú ara rẹ̀ ló kù ó mọ̀ ọ́dá ṣiṣẹ́ ara rẹ̀ nǹkan báyìí mi ì ṣe dáa tó tó bá wá ṣe pẹ́ lómi lórí tí wọ́n gẹ́gẹ́ ti rí láti ṣe fún ara rẹ̀ tí o ti ń tẹ̀ láti kọ̀ rẹ̀ dì kí ni ó pè é sọ́kó ṣe yóò lọ lana ìwọ tó o bá ti lè lé ara rẹ̀ tó o bá ti lè lé ara rẹ̀ fẹ́ lómi lọ́rùn lẹ̀ èké ṣe bí tàwọn bíjà mọ̀ sọ o èké ṣe bí tàwọn bíjà mọ̀ sọ o afásun nà mọ́ sọ o kìí ṣe oṣù fi o kìí ṣe oúnjáde o kìí ṣe onítọ̀hún o tó ti yé tó ti ẹtí mo onítọ̀hún àmọ́ sọ̀rọ̀ pọ̀ jù ẹ padà mọ̀ mọ́ ọmọ ọmọ ibi òfin sọ pé ọmọ wọ́n ọmọ ni ọmọ ẹ mọ̀ dàlú. sọ́hálù ni rọ́fẹ́ yìí alẹ́ṣìṣìbà mo rò pálá yìí yé wa bá wọn kí nǹkan rú yàn lójú kí yàn béèrè ń pa kí ó sì jẹ́ pé yàn ń béèrè nítorí àti mọ̀ ni torí kọ́ lọ́n sànù wá níbi àwọn abéèrè ayé òde òní àwọn abéèrè tọkùnbọ̀ náà tó wà. wá sọ áàlù lè ká ṣe àlùmọ̀jù èèyàn ọmọ ní èèyàn ọmọ kì í ṣe pé èèyàn ti mọ nǹkan kan bọ̀ nǹkan míì jẹ́ ní téèyàn máa mọ̀ yẹn kó fẹ́ ṣe kí ni o kó fẹ́ dàrú máa yẹn lójú ìyẹn ni èèyàn fẹ́ ṣe ọlọ́fẹ́ wo ìṣèlú ṣùgbọ́n máa jòwó lónìí pé èèyàn ọmọ ni èèyàn ọmọ kì í ṣe ìṣàbùrú ni kéèyàn ọmọ mà ni pé kéèyàn kó wá má fẹ́ mà ṣùgbọ́n àìmọ̀ tó o bá ti fẹ́ mọ̀ kì í ṣàbúrú tọ́rọ padà mọ̀ àìmọ̀ kan yóò dẹ̀ lọ. mo rò pé agbọ́n nǹkan tí mo ń sọ yìí ọ̀nà méjì nìyẹn tá a máa ń gbà wá ìmọ̀ ṣé wàá rí méjèèjì sọ̀hálù lè rọ́fọ̀ yẹn lè ṣe bá àti sọ̀hálù lè ká ṣe ìmọ̀jùkú méjèèjì lálàyé àwọn àlàyé rẹ̀ ni. alákọ̀ọ́kọ́ wọ́n ní rọ́fẹ́ wo àlè ṣe bá ṣé ẹ̀dẹ̀ mọ̀ yìí pé láwùjọ wa yìí nínú tí ń lé àwọn ènìyàn jìnnà sí ìmọ̀ bí ìrújú òsì tí ẹ mọ̀ sá nínú tó pọ̀ jù tó ń lé àwọn ènìyàn pàápàá àwọn tó fẹ́ nímọ̀ tí ò jẹ́ wọn ó débi ìmọ̀ ìṣèbáhù àwọn ẹlòmíín fẹ́ kẹ́kọ̀ọ́ wọ́n dọ̀dọ̀ àwọn ẹlòmíín wọ́n mọ̀ dẹ́rù lé ayé bá wọ́n dọ̀dọ̀ àwọn ẹlòmíín tí wọ́n fẹ́ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọ́n mọ̀ fi yé wípé ìmọ̀ ẹ̀sìn ọ̀tá mo rò pálá yẹn mi ti yẹn mi ẹsùn ọ̀tá o àfi kọ́ ọkọ́ kárùfín máa ẹ mọ̀ tí mo kárùfín wọ́n wà máa kọ́ lóògùn wọ́n mọ̀ pálá ń gbà wọ́n mọ̀ sí gbogbo ẹ̀ mo rò pálá yẹn mi ti mo ń da kan bó lójú látara bẹ́ẹ̀ onú òní sọ pé fẹ́ wá màmá irun bíi já màmá lónà ọ̀rọ̀ màmá àwọn àrùjú yẹn lónà ọmọ ẹgbẹ́ káàkiri ẹlòmíì kéwọn lónà ọmọ ẹgbẹ́ kí wọ́n wà fún lọ́wọ́ wọn fún lọ́wọ́ ọwọ́ sufi kọ wá lè ṣe kankan mọ àbí kọkọ lọ rí ti ṣéwù rẹ náà gbogbo gbèsè ayé bó fẹ́ẹ́ ra lẹ̀ wọ́n ní ọlọ́bu yèpẹ́ bẹ̀ wá ní bọ́ra mọ́tò àbí kọ́kọ́ gbé lọ́dọ̀ wọn náà gbogbo tó bá fẹ́ ṣe láyé yìí tí wọ́n bá ní òṣè ní òṣè ní tí wọ́n bá ní kò gbọ́dọ̀ ṣe kò gbọ́dọ̀ ṣe. irú àwọn ṣubuhati yìí ni wọ́n fi ń lé àwọn ènìyàn jìnnà sáwọn alùsùnà táwọn èèyàn kẹ́kọ̀ọ́ tó lálàáfíà lọ́dọ̀. yàrá àwọn wo àwọn bàtẹ́ jẹ́ àwọn bí ẹ̀ oníjì rẹ̀ ọ̀fẹ́ lẹ kọ́kọ́ lọ́dọ̀ àwọn oníṣòkòtò sófin oríṣiríṣi lílébélì lébélì ìlànà àwọn kèfèrí àtàwọn Yahudi àtàwọn eléyìí àwọn kìnní táwọn eléyìí àwọn kìnní táwọn eléyìí àwọn kìnní kìí ṣe lébélì tó bẹ́sìn mu o tẹ́sìn gángan gbé wa mọ̀ ń sọ o ṣùgbọ́n ẹni tó gbódòdó lọ́wọ́ ká máa lébélì ẹ̀ nítorí àti fẹ́ lé àwọn ènìyàn jìnnà sódòdó tó wà lọ́wọ́ ẹ̀ mo rò à ń gbọ́ mi yé so irú àwọn ìṣẹ̀lẹ̀ báwo yìí dídá nǹkan ló máa wọ̀nyẹn lójú yìí àwọn àrùjù yìí èyí gbọ́dọ̀ ọ̀rọ̀ fáà rẹ̀ káwọn èèyàn tó lè rí ma ìwádìí ilé kí ó mọ̀ pọ̀lẹ́ dẹ̀ gan àwọn ẹlòmíì máa ń rò pé ilé kí ó wá àti tó sí ilé kí ó tó wà lẹ́dẹ̀ ilé kí ó pọ̀ bàjẹ́ kò tẹ̀ tó wá sí ilé ilé kéwù gan tá a bá ń sọ ilé kéwù àbí bẹ́ẹ̀ kọ́ ni ni àwọn ilé kéwù bẹ́ẹ̀ àwọn lẹ́kẹ́wò àgbà ń bẹ àwọn ọ̀sọ́rọ̀ lẹ́kẹ́wò náà wà ìyẹn lọ́kàn jẹ́ lẹ́kẹ́wò súnà ni ṣé wàá rà àwọn lẹ́kẹ́wò tẹ̀sán ṣé àrùkẹ́ wọn máa kéwò ń bẹ̀ wọn àti ìbí ẹlòmíín nú àwa tá a jókòó ń tí wọn ti ń sọ̀rọ̀ ọjà àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ wa tá a ti wà ń bí tí ìbá ṣe gbọ́ wa tí wọn ti ń sọ̀rọ̀ láwọn èèyàn ti ṣùgbọ́n láti ṣe tí lọ tí ń jáde wọn rí kankan pa ah! lọ́pọ̀lọpọ̀ nínú ẹ̀ kì í ṣe ojú ẹ̀ o wọn rí kankan mú nù ẹ̀sìn kí ló fà á ìrújú ni jẹ́nbá làwọn kàwọn èèyàn lẹ́kọ̀ọ́ kan ìrújú wọn kọ̀ wọn kílípù kan bẹ nǹkan ní lórí fóònù ìbàjẹ́ jẹ́ ń sọ fún yín ó ní ń sọ àníwá wà hadithi tọ́dọ̀ ìfù ó ní wà máa wò dífà ní nàbí jìl mọ̀rùfó ẹ̀wò wà máa lè tábìí huwal makutu ọ̀hún. ó ní pé hadith mọ̀tò ẹ̀mọ̀ kí dídọ̀ yìí fún ni ó ní tá a bá ti sànàbì pè ní mọ̀rùfù yẹn ìgbà tí ọba lálàáfíà tẹ́ fi ti sànàbì níbi ń jẹ́ mọ̀rùfù hadith mọ̀rùfù náà dọ̀ yìí fún ni ni o mùdírù ilé kéwù ilé kéwù bìkan ni o ti yín báwọn ó ní ara mà àwọn àdìsí dọ̀yìnfù ó ní màrú fún ọ ẹ wà dánwò ibà ń kà á lọ bí ó ṣe tú fún kíláàsì nìyẹn bí ó ṣe tú nù tẹ bá sọ fún àdìsí kọ́dà àdìsí yẹn àdìsí màrú fún òní àyùn ni àdọ̀yìnfù nù tọ́ba dà kéèmí ẹ̀sìn dọ̀yìnfù àwọn bàbá sọ fún wa pé dọ̀yìnfù ni yóò bá pilẹ̀ rẹ̀ fún ọ. nígbà tí wọ́n fẹ́ takò hijab ẹ̀wọ̀n tí wọ́n sọ ó ní tẹ́ ẹ bá wo alukur'an láti bẹ̀rẹ̀ lókè kò síbi tọ́lọ́mọ bá ti pè hijabu lásán pé kò sí nígbà yẹn wà ká Kùránì láti bẹ̀rẹ̀ lókun yóò wà àríbì kan tí hijabu wà ń bẹ̀ tó wà dé aṣọ ó ní òsì sẹ́kù challenge dé ìrújú nù ìrújú dé. ìwọ náà mo wá wò pé ẹ nígbà tí o wà sí ibo ní wá rí ó sì ti ní fábíyà yìí hadith ba'dahu yu'minu hadith wo lẹ fẹ́ gbàgbọ́ lẹ́yìn Al-Kùránì kò sì sínú kùránì láwùjọ wa táwa tí yàn bá kẹ́kọ̀ọ́ yẹjú wọ́n da ẹ̀sìn rúmọ̀yàn lójú tí wọ́n da rúmọ̀yàn lójú tán yányá níjọ́ tẹ́lẹ̀ kan sọ bẹ́ẹ̀ fún mi nígbà kò sí ìjáàbò mo ó ní mo lọ wà mo lọ wà la ṣe wá ń gbà náà mo ní mo ní jáàjọ ká yà وإذا سألتموهن متاعا فاسألوهن من وراء حجاب tẹ́ bá fẹ́ bá àwọn obìnrin nìkan máa bí wọ́n lẹ́yìn hijab hijab yẹn ológiri ni nítorí òun tún sí fáwọn yẹn ṣùgbọ́n tó lọ́n sọ ni pé hijabin hijabin nakirọ ni gbogbo tó bá ti di jẹ́nu hijab tẹ́ bá wà lọ́wọ́ tafsir wọ́n ní méjìdárí àwòsẹ́tìrín àwòsáwóbìn àwọn màtún lọ́wọ́ àwọn. torí jìdáàrù ni ó lè jẹ́ jìdáàrù kó jókè ó lè já sọ kọ́tì hijabu náà ni so hijabu yẹn ara aṣọ náà ni aṣọ ni ní kò lò jáàbù lásán sọ wá lò jìlbáàbù ti àbí olóyún yudinina rí ìṣèbá ó ń pọ̀ láwùjọ wa ń bẹ lọ́dọ̀ àwọn náà mi. lákòjúwe àwọn tó ní pé kúlù kúlù kúlù kúlù kúlù kúlù ara ìṣèbá náà nǹkan dàrú mọ́ ọ lójú mo rò pálá yẹ mi ti kúlù kúlù ni nígbà tó lọ wá ni pé tudammiru kulla shay'in bi amri rabbiha ẹ máa wo ọlọ́run látẹ́gùn yẹn tudammiru kulla shay'in bi amri rabbiha pẹ̀lú àṣẹ ọlọ́run gbogbo nǹkan nípa àrùn ó ní fa asbahu la yura illa masakin ó ṣe tó wá sí istithna masakin ó lé èèyàn padà rí kankan mọ́ nígbà tó pa ọgbẹ́ wọn tán ilé wọn nìkan là ń wò ṣé ilé wọn ṣe ṣé ń ni ó sì ní tùdá mẹ́rin kó làṣọ yìí gbogbo kúlù kọ́ ní má kúlù báwọn kìí sáwàdà o ìlànà ìdíkà kẹ́kọ̀ọ́ yanjú o káyọ̀ mọ́ fi ṣubú àbátí ajẹ́ ṣubú ànáfi láwọn yẹn kó n bẹ sunna ṣubú ha onáfi sàwọn yẹn nu gbogbo àsàlátù nkankan ṣubú ànáfi di àwọn yẹn mẹlẹ mbẹ àmì náà tẹ́ ń pẹ́lú àwọn aláàlú sunna lẹ́yìn lẹ́yìn ṣubú ha ti nà so ilé bí jọjọ yìí pé alákọ̀ọ́kọ́ rọ́fọ̀ àlẹ́ ṣèbá yẹ́n lamọ̀ àná àlẹ́ ṣèbá hànà wà ìṣèbáhùn yẹn náà méjì wà ní ìṣèbáhùn fil alfam ìṣèbáhù mi máa ń wáyé níbi àwọn gbólóhùn. lánàá ìṣèbáhù fil alfáà sẹ́ẹ̀rì láfùfù kan wà tí sẹ́ẹ̀rì àwọn gbé wa láfùfù tí sẹ́ẹ̀rì àgbé wa hàn àwọn mi wà wòye pé láfùfù yìí bó ṣe lóhùn kì í ṣe báwọn kì í ṣe tí wọn gbà lérò wọn. mo rò pálá ayé mi ti ẹ jẹun fún yín lápẹjù yìí wujuhun yawma idhin nadira àwọn ojú kan ó tutù ila rabbiha nadira yóò máa wọ́ lọ́wọ́ àwọn ọmọ tẹ́sílà tí wọ́n àyà wọn wọ́n ní ara o wọ́n ní wujuhun yawma idhin nadira yóò tutù ìlà àrọ́bì ha náà dìrọ̀ wọ́n ní ìlà yẹn gbígbà tọ́lọ̀ ní fábí ayé àláyé pé ìlà yẹn ní ìmà ni sálàyé mi ti ní ìmọ̀ tó rọ́bì ha mọ̀ntẹ́dọ̀rọ̀ ṣe ìjẹ wọ́n ní náà yẹn gan mọ̀ntẹ́dọ̀rọ̀ ni nke ìdẹ̀ra ọlọ́run ọba rẹ̀ ni ó máa retí ẹ̀wọ̀n kan ṣẹlẹ àkọtẹ́ bá tún fún ọba ṣé ìwọ̀n dídá nǹkan lẹ̀ ṣe ọlọ́run ní ìrọ̀pá agbọ́mi tọ́yì máa sọ̀rọ̀ lórí ẹ̀ wọ́n ṣì bá ahùn fìlì máa nì àwọn ṣubuha mi ń bẹ ibi ìtumọ̀ ni ó ti wáyé ibi ìtumọ̀ à ń padà bọ̀ abẹ torí wọ́n mú ní kọ̀ọ̀kan àfáàwa ni wípé fàámà ìṣìbáhù àlìfáàdì ìṣìbáhù níbi láfọ̀ ẹgbẹ́ mi yẹ́wò làwọn àfẹ́ẹ̀sì fi máa ń sọ wípé àwọn mùsùlùmí tá a bá fẹ́ lò kama kọdama istilahatu tó bá wà ní ẹsìn kankan yàtọ̀ sí istilahatu táwọn míì gbé kalẹ̀ òun ló dọ̀rọ̀ mọ̀jáàsí lẹ̀ o ararú nǹkan tá à ń sọ yìí àwọn mọ̀jáàsí ni kí n tọ́lọ́ ń gbà lérò ni mo rò wá láyé mi ti yé òun ló dọ̀rọ̀ ẹja fún alákòjúwe kan imaamu Tahawi ó ní wàlá tahwihi aljihad ó ní àwọn jihad ń bẹ ìkankan. kò sí tá a lè sọ pé jíhà yẹn hà wá ọlọ́run mo rò wálá yẹn mìtì táwa sọ pé jíhà yẹn lọ́lọ́run wà nítumọ̀ rẹ̀ jíhà mẹ́fà ló sì wà àbí bẹ́ẹ̀ kọ́ jíhà òkè jíhà sàlẹ̀ ó di mélòó ó di méjì iwájú àtẹ̀yìn ẹgbẹ́ bí àtẹ̀jọ́ ẹ̀mí jíhà mẹ́fà ìtumọ̀ alákọ̀ọ́kọ́ ni wípé díà kankan ò lè gba ọlọ́run débi wípé díà yẹn wá tóbi jùlọ ọlọ́run á wà nù díà yẹn sótìyé ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé ọlọ́run bò sí ní díà kankan torí pé ó tóbi jù kó wà ní díà kankan lọ kí díà yẹn wá gbà lọ tẹ́ ẹ bá sọ fún àwọn ẹlòmíín pé ọlọ́run bá wà lókè wọ́n ní kí áà ṣáà sùn ìfúrátù ìmọ̀kẹ́ àníyàn lè la mọ̀kánù rinlẹ̀ fọlọ́nù wàhálà yàdùn ìfọ̀ lẹ́tọ̀ wọ́n tún bá bọ̀ mú kí ṣe àkírà tó hàwí àsákìdá àlìsúnà àbí ẹ̀sà àlìsúnà tó bá ẹ̀sà àlìsúnà ó ní ó sọ pé látàwíhí alijihad díẹ̀ akẹ́kọ̀ọ́ àwa ọ̀rọ̀ sẹ́ni pé ìṣèbáwò ti dé bá fìlà àlìfáà o so ìṣèbáwò máa ń wà fìlà àlìfáà àpèjúwe rẹ̀ kọ̀ gan-an téèyàn bá kẹ́kọ̀ọ́ sínú àtọ̀ lálàáfíà irú rẹ̀ ni àwọn èèyàn fi ń sàwọn èèyàn nù bọ̀ orí tiẹ̀ náà ó ti ṣí sí nǹkan jẹ́ ń sọ orí tiẹ̀ ó ti là sí wọ́n fi yẹ́s yẹ́s ni ọba sọnù ọlọ́run ní jẹ́mi àti yín sọnù ìṣèbáhùn fìlàlífààbù ọ̀pọ̀ ọ̀kan ní ilé ìdìmọ̀ sọ̀hún mo fẹ́ sọ̀kan ní ìsìn ojú sálọ. sọ ọ̀rọ̀ rẹ̀ náà ní irú àrò àwọn màjásí ọ̀rọ̀ iná ló dẹ̀ lídì sí ọ̀rọ̀ kó a fẹ́ ṣe nǹkan àrò àwọn kankan nǹkan báyìí a lè fi nílẹ̀ fọlọ́ mo rò pé àjọ mi àlàyé ń padà ń bọ̀ díẹ̀ nípa rẹ̀ sí àlàyé ń padà ń bọ̀. ó ní fàámà ìṣèbáàhù àlàlfààdé kí ẹláfúrò kó wà kí ìṣèbáàhù wà wà mẹ́. fàáwà kúlù máa ń dá ilá tàhírífì nùsọ̀s ó ní tó bá ti fà ká ní nọ́ọ̀sù kan tó wá àfi ká yí. mo rò pé àlàyé mi tiẹ̀ mo rántí tí mo fẹ́ sọ lẹ́nu àwọn àfẹ́sìn wọ́n máa ń sọ wípé gbogbo nǹkan tá a bá ti rí láfùdó ẹ̀sìn fún táàrí lò ká má lọ láfùdó tó kún bọ̀. mo rò pálá yẹn méje kí àwọn àfa kankan gbé ìṣẹ̀láàfù kan wà láàmú sáhàtà fèlè ìṣẹ̀láàfù ṣùgbọ́n má gbé ara lé ìṣẹ̀láàfù bí nǹkan tó wá nínú ẹ̀sìn gangan. àpèjúwe tí mo fẹ́ sọ lẹ́ẹ̀kan onírúkìnnù kí ni ìtumọ̀ àrúkìnnù? Hmm? orígun orígun jánibu ṣe yàrá kọ́ orígun orígun mo fẹ́ lò ṣé ẹ mọ̀ ẹ́ pé téèyàn bá kírun tó bá fi orígun rẹ̀ kan lẹ̀ sónírun kò nírun ta tọ́yì téèyàn bá kú tó bá fi orígun islam kan lẹ̀ nǹkan ṣé mùsùlùmí ni àbí ẹ̀sìn mùsùlùmí mùsùlùmí ni bẹ́ẹ̀ ni o torí èèyàn lè kú láì ájé o orígun islam ni ájé o mo rò pálá yé mi ti yé tọ́yìn tó o bá wá gbọ́ kẹ́límà orígun tó o bá ń lò nílò ní ti àwọn oníbíkì gbé kalẹ̀ fún orígun tọ́lọ́wọ́n bò ló ń lo orígun bẹ́ẹ̀ nú alukur'an tí o lò bẹ́ẹ̀ nú hadith istilahu ni lọ́dọ̀ àwọn afa lámùsà hàtà kò sí wàhálà ṣùgbọ́n má gbé ara lé ìsìláwù yẹn tán yányá torí yẹn lè wáyé títí tí o fi lọ bọ́lọ̀ tí o ní yọ zakari sófin forígun kan lẹ̀ orígun islam àbí òfin rẹ̀ sọ́wádìí kẹfẹ́rí ó ti kẹfẹ́rí tí ọba ti àǹkárá òwúdí wo zaka mo rò pa láyé mi ti àwọn nǹkan wọ̀nyí yóò pàtàkì gan gan so náka àlèṣèbáhu yakunu fìlẹ alifa oníwà máa ń fa káwa àwọlà náà sí. sẹwárí ẹja ló ká àrọ́fà náà sí torí ẹ̀rì kí a sọ fún wa àwa tá a jẹjọ kọ́ àkídàtul wàsítíyà bíi pé Sheikhul Islam Ibn Taymiyyah láti bẹ̀rẹ̀ àkídàtul wàsítíyà títí dópin kò sọ̀rọ̀ wíkítà wíìlì ọ̀dà ọ̀rọ̀ pé tàhírífù ọ̀dà lọ sọ nítorí wípé ọ̀rọ̀ tàwíìlì yẹn Kùránì lò báwo yẹn bá tiẹ̀ wá ń lò sí ìtumọ̀ tí ọ̀dà àásọ̀mọ́ pé kìí ṣe ìtumọ̀ pilẹ̀ ni wọ́n ń lò sí yẹn gẹ́gẹ́ bá ṣe padà débẹ̀ mo rò pa àgbọ̀n mi tọ́yọ̀ òní máa ń fa ká ṣe tàhírífù ànùsùs nọ́ọ̀sì tó bá wá káyé lọ́rùn sálàyé mi ti káyé ìtumọ̀ rẹ̀ ọlọ́ni wa kallama Allahu Musa taklima àwọn kan wà wò pé ọlọ́run bá Musa sọ̀rọ̀ ẹni ọba sọ̀rọ̀ ọ̀la hàn sálàyé mi ti wọ́n wà nílọ sí ìsìbátú pọ́lọ̀ ńlá hàn ibo ló ti sọ pé ńlá hàn sẹ́yìn kó ti dá wàhálà rẹ̀ sí wọn náà lọ́rùn tí ọba ti wá lè rí ìsìbátú pọ́lọ̀ ńlá hàn sọ torí tó bá sọ pé ọ̀la hàn òun nìṣó lẹ́yìn náà so ní rí àkíní gbohùngbohùn tí ń gbé wọn jáde wọ́n máa ka gbogbo ẹ̀ báwọn. tó bá ti pé kò láwọn kan bóòlù sí wa lè sọrọ wọ́n ní ajẹ́ pé kì í ṣe kọ́lọ̀ ń sọ̀rọ̀ ọlọ́run dá sára agi igi yẹn wá ń ohun gi ní yẹn sára agi ṣùgbọ́n gbọ́ lóun tó wá fi tẹ̀kílì má ṣe parí ẹ̀kọ́ kò dá dúró níbi wákẹ́ lámà lọ́hùn Musa ó tún wá fi mọ́ṣúlárì sí wípé tẹ̀kílì mà tẹ̀kí wàhálà dé. so ìṣèbáwò fìlẹ̀ alifáàmù ẹ wà lọ ẹ làhàwọlà wàlà kọta ìlàlẹ́là ní àwùjọ nílé kéwù láì mẹyẹ more than eighty percent ilé kéwù tó wà Nàìjíríà yìí wọn lè tún ntọ́lọ́wọ́n bá ń sọ sí ntọ́lọ́wọ́n sọ ṣé bẹ́ẹ̀ náà ibẹ̀ kọ́ wọ́n á tu síta wí láti yìí ni wọ́n lè yàn máa ń kọ́ lé kéwù ẹ máa wò wàhálì àtàkà nábàwò lẹ́kọ́sìmí ìdásàwárò mihrab ìdákọ̀lù àlà Dáwúdà lọ́fàájú àmì kọ́ọ̀lù làtàkọ̀ kọ̀sìmánì bàbọ̀ àlàbàdín ẹ̀wọ̀n tí a máa tu sí ṣé bẹ́ẹ̀ máa tí a máa tu sí ọ̀rọ̀ Dáwúdà ọ̀rọ̀ àwòrán yàrá abẹ́ ẹ̀ máa ń tẹ́ máa ń tu sí ah, lọ́gbà àsìkò àpèjúwe pọ̀ sojú ó gbó ohun tó bá ti líìdì sí wípé káyé náà sùn padà ìṣèbáhùn fìlà ìfàbì ìwọ lọ́wọ́ wàá lọ ọmọ ń tọ́lá làáfíà mẹ́ẹ̀ kẹ́ má bàa sọ́ọ́nù àwọn amadíyà wọ́n ní ọlọ́run ní wà lẹ́dọ̀ ìbá àfà fìlùmíyínà rọ̀ṣùlá ọlọ́run gbé ìránṣẹ́ kan dìde láàrin àwọn òmìyí òun ti ṣe lárúbáwá sálàyé mi tiẹ̀ sẹ́yìn kí n gbà tọ́lọ́mọ bá tọ́sọ àyà yẹn tó ó ní wa akharina minhum lamma yalhaqu bihim amadiya ọ̀hún sọ pé àtàwọn míì lẹ́yìn àwọn yẹn tí wọ́n ń bọ̀ sẹ́yìn pé lamma yalhaqu bihim pé ọlọ́run tún gbéra ṣẹ́ dìde lẹ́yìn ní òtí wọn náà wọ́n ní yẹn Ghulam Ahmad ẹ wẹ̀ rí ẹni wọn nu wọ́n ní wa akharina minhum ba'atha fil ummiyina wa fil akharina minhum sálàyé mi ti so wọn ni pé akọ̀rí yìí nà yẹn mahali jáde lọ wa nke fi yẹn náà ló lẹ̀ ń ṣiṣẹ́ lọ wa akọ̀rí yìí nà minhu wa fi akọ̀rí yìí nà minhu lamma yalhaqu bi tí wọn ti di pé ìrànṣẹ́ mi náà bẹ̀ tọ́lọ̀ ń bẹ̀ dìde ẹ̀rí wọn nù takùntẹ́ bá sọ bá ń fún ọ tó o bá lọ mọ̀ntọ́ lálàáfíà sí wàhálà àti dé àbí òtí dé ntí ń sẹlómi wà nínú amadi yóò di pé kó dà wọn mẹ́rin wá fún un nínú alukurani kurani gan kurani gan ṣe isbaatu nubuwa gulami ahmed mirza gulami ahmed ṣé wàhálà ti dé àbí o ti dé gbọ́dọ̀ bá ti káyà kurani tó ń sì mọ kankan irú àwọn ṣubuhati yẹn ó gbọ́dọ̀ lọ sí ọlọfọ rẹ fáwọn èèyàn kó tó lè mọ dodo ìrùpàlà yẹn èmi ti yé torí ẹni tí irú ṣubuhati yẹn tọ́ba ilé dí lọ́nà yóò dí gàgẹ́ ẹ̀kọ́ òbí ìmọ̀ ni sálàyé mi ti yóò kàn máa tẹ̀lé ẹ lọ jáde ní ìtòdí gàgà àwọn oníjàde wà nbẹ kó n tún khayra ummatin. ṣàgbé ara problem tó nítorí mélòó mi ìdúró nu o kì í ṣe pé òun náà ṣe kí wọ́n ti fún lẹ́rìí pé kúránì ni wọ́n jáde làwọn sábẹ́ bá ń lọ wọn kàn padà alẹ́ mọ́ ni wọ́n kàn lọ ni dágbàjà. kó n tún khayra ummatin. <laughs> ok yín fi rúkì fáfáà wàá sẹ̀kọ́ láwọn ajá ìdú ó yẹ kẹ́ wá máa káyà yẹn délẹ̀ ẹtọ́ àrùn kí náà fárùn gan kì í ṣe pé kí ẹ̀kẹ́ máa rìn kí ìrìn tó tún mú yàrá yàrá lọ ìfáfá wá sẹ̀kọ́ ńlá tó wá ní. wàjá ìdú lọ́wọ́ àtẹ̀lé bí àmọ́ wàá lè kún àwọn àfúnṣekùn ṣé jáde náà níbi àfúnṣekùn ìdàwọlẹ̀ wa mú lọ́wọ́ ṣé ẹ̀rí báwọn. débi kọ́ lọ ní ilá tanfiru yu'adhibukum adhaban alima wa yastabdil qawman ghayrakum wa la tadurruhu shay'a ẹ wò kẹ́ ẹ wò ayé àti ọ̀dọ́ mẹ́ra wọn. bọ́n wọn ti wá ti kú ni wàláhì kùránì ni wọn ní ìfiru fífa wọn ti kọ́ la ẹ máa jáde lọ. kuntum khayra ummatin ukhrijat linnasi èyí níjọ́ tó dáa jù tó jáde lọ báwọn èèyàn ẹ wò ukhrijat linnasi àti kharajat linnasi sẹ́ẹ̀pẹ́ kharajat linnasi ni à ń túmọ̀ ń yẹn ìṣèwáwò ilẹ̀ alfáà tọ́ ọ bá nínú ṣubú àyẹ gbé kú ibi tí wọ́n mọ̀ mọ́nu. ilé òfin wa ní ìdílé abisọ pé sùhálù ń lè rọ́fọ́ yìí alẹ́ṣẹ̀wá ó gbọ́dọ̀ béèrè béèrè kan bá kú kú tí àbá ti bá kú kú inú tí ó kù sínú yóò tẹ̀lé gógó kú ni. àtàwọn nǹkan bẹ́ẹ̀ àtàwọn nǹkan bẹ́ẹ̀ náà táwọn fi ń ṣe sàárà táwọn fẹ́ máa sọ tàmí ẹ̀ ń ṣe sàdákà kọlọmọsọ akọmọdún aláàdá káwọn mi mọ láwọn ẹlẹmí ṣe wá sí ẹjọ sọ̀rọ̀ mi yé wa báwọn fàhùwà kullu ma adda ila tahrifi nususi wa haqiqatu pàápàá irú ìṣèbáwò fìlà alifáàbì ni àtàwílù ìfàsì kéèyàn máa tú nǹkan tukutu àtàwílù alifàsì sẹ́yìn gbogbo ń ta aṣọ lẹ́ẹ̀kan ṣé tukutu ni àbí ṣe tukutu tukutu ló fi yẹ ó pàtàkì kámọ̀túmọ̀ kí ni jẹ́ tàwé kí ni jẹ́ tàwé tàwé lù ah, eléyìí máa gbà táì mọ́ ẹjẹ́ àmọ́ sọ̀rọ̀ tàwé nìyẹn gbà mí àbí lákín ẹjẹ́ ń sọ túmọ̀ sẹ́rí àtàwé lọ́dọ̀ àwọn sálàfẹ́ jẹ́ nǹkan sáré sọ ọ̀rọ̀ sẹ́kùn Islam kan bẹ̀ tí mo kọ́ síbi tí mo fẹ́ kà fún wa tẹ́lẹ̀ bọ̀ yóò gbà àsìkò tìlú ẹjẹ́ ń ṣe ẹ̀kẹ́sọ́ọ̀mù tí ń jẹ́ tàwé lù fún wa sẹ́rí tàwé lù gẹ́gẹ́ ìtumọ̀ méjì ni ìtumọ̀ yìí alákọ̀ọ́kọ́ ni at-tafsir wal-bayan sálàyé mi ti àlàyé nǹkan oníjẹ́ tàwílù ẹ̀ nígbà tí Ànábì wa Musa aleyhi salatu wa salam tó ń tẹ̀lé Khadiru nígbà tó tẹ̀lé tí Khadiru ṣe àwọn nǹkan tó ṣe tó yà lẹ́nu tí ẹni pé fẹ́ padà lẹ́yìn tó sọ fún yín pé hadha firaqu bayni. sáwùnà bí òkà bí tàwíìlì gbogbo tó lè ṣe sùúrù lórí ẹ ìwà ìsọ tàwíìlù rẹ fún ìsọ tafsíìrù rẹ fún ìtumọ̀ tàwíìlù kan ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì òun ni akíba nǹkan àti mọ́rìjẹ́wò rẹ ibi tí n kò padà ṣẹ́rí fi dhalika khayrun wa ahsanu ta'wila wa ahsanu marji'a wa masira sálàyé mi ti ìyẹn ló dáa jù tátùbọ̀ tán rẹ̀ ó sì dáa fún un tẹ bá ti ń jiyàn sí nǹkan kan ẹ dá padà sọ́dọ̀ Ọlọ́run ẹ dá padà sọ́dọ̀ anaba Muhammad sallallahu alaihi wasallam ìyẹn ní gbẹ̀yìn àtúbọ̀tán nǹkan yóò fi dà ìtumọ̀ méjì títà àwìlì nìyẹn sáàǹdọ̀ mi yẹ ìtumọ̀ méjì rẹ̀ nìyẹn ìtumọ̀ yẹn dà làwọn sálàfù máa lò ó fún òní wọ́n mọ̀ sí i ṣùgbọ́n nígbà táwọn mùtàkìrú náà gbé tí wọ́n ń gbé máa bàlágọ̀ kalẹ̀ ìmọ̀ oríṣiríṣi nǹkan mi wá fún tàwílù nítumọ̀ mi tó wà nítumọ̀ tàwílù àtàwílù indal khalafi ìtumọ̀ méjì tí mo sọ ní ìtumọ̀ alukur'an ó dẹ̀ ní ìtumọ̀ rẹ̀ lọ́dọ̀ àwọn sálàfù àmọ́ indal khalafi hamlu lafzi hamlu lafzi ala khilafi zahirihi. حمل اللفظ على خلاف ظاهره بدليل يقترن به بدليل يقترن به حمل اللفظ على خلاف ظاهره بدليل يقترن به ìtumọ̀ rẹ̀ ni, ó ní wípé ká rí ọ̀rọ̀ kan ọ̀rọ̀ yẹn ká wá gbé ìtumọ̀ rẹ̀ lérí tó yàtọ̀ sí dọ́hìrù rẹ̀ tó hàn sọ dọ́hìrù máa nà ní ìtumọ̀ tí nǹkan yẹn máa ń túmọ̀ nínú èdè lárúbáwá ká wá ní ta ta ló túmọ̀ yẹn kọ́ ló túmọ̀ mo rò pálá yẹn mi jẹ pé nǹkan míì ló túmọ̀ dídẹ́lì ìlẹ̀mí ṣùgbọ́n ààrẹ rí kàtà fi sọ yìí kébẹ̀ ẹ̀kọ́ yàkùtẹ́rì nù bí. múnú pálá yìí mi ti ẹ wá máa gbọ́ o tó bá ṣe wípé èrí tá a rí tá a fi sọ wípé kì í ṣe ń tọ́ hàn yẹn òun lọ̀rọ̀ yẹn túmọ̀ tẹ́pẹ́ ẹ̀rí yẹn mílíọ̀nù kìtàbí wa sunna ni àti èdè lárúbáwá tó fẹsẹ̀ múlẹ̀ ìyẹn ní ẹ máa ń pè ní àtàwílù sahih àtàwílù sahih. ṣùgbọ́n tí ẹ bá fẹ́ ṣe tàwílù tó fẹ́ gbé nǹkan kúrò nítumọ̀ rẹ̀ tó hàn lọ sí túmọ̀ rẹ̀ tí ó hàn kò wá sẹ́ẹ̀rì inú alukur'an kò sẹ́ẹ̀rì inú hadith kò sẹ́ẹ̀rì tó lọ sàn án nínú èdè lárúbáwá àtàwílù lè fà ṣe dùn. ẹn tó ní wa kallama Allahu Musa taklima tó ní kí lọ́dọ̀rọ̀ sí ẹ dákun kí n kọ̀ rí náà. sọlá yìí mi tẹ àwọn mí wọ́n ní pé ọlọ́run ọba jà rọ́ha musa bilfitan bimakọ́ọ̀lì bilfitan àwọn ìkànnà fìtínà ọlọ́run fi gún un wípé ọgbẹ́ tó gbà lára rẹ̀ lọ́lọ́run pè ní kálámà. tẹ̀tẹ̀rẹ́ àdánwò báwọn. ọ̀dà wàlá máa musa límẹ̀kọ́ tìǹbà kálámà hù rọ́bù hù nǹkan bó la ṣe tún yẹn mo rọ pé aláyé mi ti yé ọlọ́wọ́n bó kùn wá lọ́wọ́ àtàwílù fásid kí ẹ máa tún nǹkan tùkùtù kí ẹ máa tún nǹkan ní ìtùkùtù àwọn ìtùkùtù ẹ mọ̀ kí sùfì ò ní nǹkan mí ìdí àjọ ojú ẹ̀sìn wọlé lórí kíni lórí ìtùkùtù ni o ṣé ẹ mọ̀ kí gbogbo tí wọ́n ń ṣe náà wọ́n ráyà Al-Qur'ani fún ṣé bẹ́ẹ̀ ni àbẹ́ẹ̀kọ́ wọ́n rí hadithi fún ọ lápèjúwe ẹnìkan ní kí bó làṣẹ ní ṣe mọ́lúdì ànábì sọ̀rọ̀ àlọ́ tó sì jẹ́ pé ànábì Ìsá ó ṣe mọ́lúdì ara rẹ̀ wàsúnà wà shar'u man qablana shar'u lana idha lam yarid fi shar'ina ma yukhalifuhu shar'u àwọn tó síwájú wa ṣẹ̀rí àwa náà ni ìgbà tá a bá ti rí nítorí ta kọ́nu ṣẹ̀rí àwa ó dà ànábì Ìsá ṣe mọ́lúdì ìgbà tá ànábì Mùsá ti ṣọjọ́ bíi ànábì Ìsá jàre tó ti ṣọjọ́ bíi ara rẹ̀ àfi kí mùsùlùmí ọmọ ṣe tí bá nàbí ọlọ́run ó ní wasalaamu alayya yawma wulidtu wa yawma amut wa yawma abiyasu hayya nígbà tó ti lè ṣàdúrà fara rẹ̀ lọ́jọ́ tí wọ́n bí lọ́jọ́ tí wọ́n bá bí yàn náà kí wọ́n náà mọ̀ celebrate ẹ̀ ó pa àwọn aláfa kí ṣàdúrà ẹwẹ̀ rí èyí náà dáadáa tó kọ́ ọ́ nu tí a ní o tí mo ní tí a rẹ̀ lé tó bá fẹ́ kà ó wà nu tíra wọ́n sì gbé bẹ́ẹ̀ àwọn míì sì tẹ̀lé wọn lórí ẹ̀. so àjọrò sọ́ra gan mo rò pálá yẹn mi ti àwọn nǹkan wọ̀nyẹn máa léèyàn jìnnà sí mẹ́ẹ̀sìn ọlọ́run ní démi àti yan sọ̀rọ̀ so wasalaamu alayya yawma wulidtu lọ́jọ́ tí wọ́n bí mi kí salaamu máa jẹ́ tèmi wa yawma amutu wa yawma ubi'athu hayya àtàní ò bá ṣe mọ̀lúdì ìjọ tí wọ́n gbèdìde nù sáré ẹ bẹ nkú mẹ́ta lọ kàálẹ ìgbà wo ni ó ṣe mọ olùdí ẹlẹ yẹn tí ó ti yé dẹ̀ ń ta lọ́wọ́ aṣọ fún ọ pé jọ wọ́n bí ọ lè má ṣàdúrà fúnra rẹ̀ dẹ̀ ń sọ́jọ́ tí wọ́n bí ní ṣàdúrà yẹn mo rò wálá yẹn mi ti táwọn àfi sọpọ́ jọ̀ bí ní ṣe ọlọ́run ní já sọnù wà á ma ìṣèbáhù ní màá ní ṣùgbọ́n ìṣèbáhù níbi ìtumọ̀ fàhùwà kúlùmọ̀ àjà ìlàtà àpéyèlè àkọ́yè sẹ́ẹ̀rí ẹgbẹ́ ohun tá sọ yìí tọ́lọ̀ bá sọ nǹkan kan ní Al-Qur'an nǹkan tó sọ yẹn tàbí tá ànábì sọ ó ní hakíkọ lápèjúwe tẹ́ pé ọlọ́run ọba sọ pé yadullahi fawqa aidi ọwọ́ ọlọ́run ọwọ́ wọn ti ń jọwọ́ àmọ́ ṣé bẹ́ẹ̀ ni àyè bẹ́ẹ̀ kọ́ àmọ́ ti lọ́wọ́ òun wà lókè ọwọ́ àwọn tí ń bá ṣe

bí n ṣe ń jọ ẹ̀ láàrin ọ̀jọ̀ tí ẹ sọ ń rárá o ṣé ibì kan bẹ tó lu lára rẹ ń tọrọ wọlé n tí ṣe la làbídà ni ó sọ fún yìí ó túmọ̀ sí pé ó orí wa mu kó lọ́lọ́ ń lé èrè etí ẹ wò wọ́n gbé kalẹ̀ tó sì jọjú àkọ́ pàápàá nǹkan ká máa lọ lọ́rùn mo rò pálá yẹn mi ti òun ní máa ń fa ìṣèbáhù níbi ìtumọ̀ sáájú tí mo ń sọ iye báyìí wa haqiqatuhu al-qiyasu al-fasid kìyàsù ni mo ká máa ṣe kìyàsù ọlọ́run pẹ̀lú àwọn tó dá wípé wọ́n lè sọ pé ọlọ́run bá ṣe kíní kan só lára ni ọlọ́run bó ti fi jísímù ròyìn ara rẹ̀ tẹ́ bá ti wá lè máa sọ orúkọ bá ń kọ́ lọ́wọ́ wọ́n ní kí wọ́n ní ajẹ́pẹ́lẹ́ yìí mọ̀já ara wọn mọ̀já sí mà ní wọ́n sọ pọ́lọ̀ ńlára torí tí ọba lára bó ló ṣe lọ́wọ́ níbo lọ́wọ́ ń so mọ́. ṣé ẹ ti gbọ́ bá wọn wọ́n ní tọ́ba ní gbọ́ràn ó túmọ̀ sí pé ó létí ó túmọ̀ sí pé ó lórí sọbi tọ́lọ̀ ti sọ pé òun lórí torí ń táwa mọ̀ ní wípé nǹkan yìí létí àfi lórí bí ẹran àtàwa èèyàn náà sálàyé mi ti problem tó bọ̀ nù. Eh, sheikh eh, islam ibn qayyim wọn lọ́rọ̀ kan bí ó important ẹjẹ sáré kọrọ yìí ó wà ní ìlàmù lè mọ wọn pẹ̀lú ibn qayyim sọ pé wa kullu bid'atin wa maqalatin fasidatin fi adyanir rusuli fa asluha min al-qiyas al-fasid tí a mo sọ yẹn wa kullu bid'atin gbogbo àdáda alẹ̀ tẹ̀ ẹ bá rí àwọn bídíà ńlá ni wọ́n gbà lérò wọn o yẹ̀bú sàwọn bídíà kékeré o kéde bídíà tẹ̀sùmá o bídíà ńlá tẹ̀yẹ̀ pé àwọn níyẹn bí gbogbo bídíà tẹ̀sùmá àtàwọn bídíà tẹ̀ mọ́ wàkó ló bídíà tẹ̀ wà má kọ́ láti fa àṣìlá àtọ̀rọ̀kọ̀rọ̀ fi adìyàní rọ́sùlì níbi ẹ̀sìn àwọn ànábì ọlọ́run fa aṣìlò ha mílẹ̀ kìyàsì fa àwọn kìyàsì jakujaku wọn ni máa ń fa wọlé tó ń tọ́ná síbáyìí ẹ fama ankẹrẹti jahamiya tu sifaati rọb àwọn jahamiya jókòó onígbọ̀n tá à ń sọmọ́ ní ìsìn jókòó jókòó pàkínní náà jẹ́ gbàájú tẹ́lifà ó ti jẹ́ kó ó ti distract mi àwọn jahamiya wọn ṣe nkaaru sifaati ọlọ́run wọn ṣe nkaaru ọ̀rọ̀ wípé bóyá ọlọ́run sọ̀rọ̀ wọn à ṣe ìkárù olówó ọlọ́run wọn ò kíkẹ́ bá ní ọlọ́run ọba ó wà lókè ó túmọ̀ sí pé òkè yẹn ààyè yẹn gbọ́ ọlọ́run nìyẹn náà wọn à déédé ṣe ìkárù arṣọ ọlọ́run tẹ́ bá ní ọlọ́run ó wà lórí lókè arṣọ wọn ò ní sójòkó lé torí pé tó bá ti jẹ́ kó jókòó lé àjẹpọ̀ arṣọ tóbi jùlọ rẹ̀ torí téèyàn bá jókòó lé tó lè gbàyàn nǹkan tí tóbi jù yẹn ló sì lágbára jù yẹn lọ síbẹ̀ ní àríwẹ̀ kan wọ́n nìkan tó wà àlẹ́ sí arúṣù bò tó bá ti sọ pé ọlọ́run wà lórí arúṣù arúṣù yẹn tóbi jùlọ nìyẹn nígbà ti gbà ẹ wò kán ni tọ́lá àti mọ̀ pé ní tọ́jú àfilẹ̀ jókòó sórí àga ìdíkọ́ ìfẹ́ jù so ti yé báyìí nìsín tọ́yìn bẹ́ẹ̀ náà ni ìsìnwá kò sí tó fà á lórí ọ̀rọ̀ ọ̀rọ̀ pààrọ̀ lọ́wọ́ ba lọ́jọ́ alìkèyàmà kò sí ní tó fa gbogbo ẹ̀ tí wọ́n fi takò ju alìkèyàsó alifàsó bẹ́ẹ̀ náà ni àwọn kọ̀dàríyà náà fi ń takò kádàrà wù ní pé lóò lẹ́ẹ̀sì lọ́lọ́ ní kádàrà nǹkan ok kádàrà ni ọlọ́run ló sì kádàrà rẹ̀ ẹni tó tún wá ṣe ẹ̀ tún wá ní kọ́lọ́n fi bí lọ́jọ́ alìkèyàmà ó ṣàbòsí fún yẹn náà ẹ wọ nǹkan nígbà tó yẹ pé ọlọ́kùnrin ọba aláàánú ló pera rẹ̀ kí ló dé tó fi aláwọ̀ rẹ̀ kọ́ dẹ́sẹ̀ yẹn àwọn wà ní pé tó bá rí bẹ́ẹ̀ gbogbo tọ́mọ ẹ̀dẹ́ ènìyàn bá ṣe ó ní í ṣe ọlọ́wọ̀n ọmọ sí nǹkan nítorí pé ọlọ́wọ̀n ọba ọmọ sí ni ó fi bí léèrè lọ́jọ́ àlùkìyàmọ̀ tó bá ilé mọ̀ sí tó tún wá bí ajẹ́pọ̀ fẹ́ sọ pé ọlọ́run sàbò sí ni ẹ wo kìá ẹ jẹ́ máa kà lọ. ṣé Ibn Qayyim rahimahullahu ta'ala sọ wípé ìyẹn ló fà á táwọn kọ̀dáríyà tí wọ́n fi fi sínú ọlá ọlọ́run wọ́n ní pé àwọn tọ́lọ́wọ́n bọ̀ ọ̀fẹ́ náà ń ṣẹlẹ̀ ńbẹ̀ wọ́n ní gbogbo olè táwọn èèyàn jà ọlọ́wọ́n ọ̀fẹ́ torí ẹ̀ ló fi ní agọ́wẹ́ ti ọjà ilẹ̀ ọlọ́wọ́n sì mọ̀ sí ọlọ́wọ́n bó sànù wa wọ́n máa dọ́là ti rọ̀ fídọ́ tú bẹ́ẹ̀ náà làwọn arọ́ fídọ̀ wọn ò déédéé sọnù wọn àjẹ déédéé àádáwò ìyáàrọ̀ lọ́kọ̀lùkì àwọn tí wọ́n jẹ́ ní ẹ̀ṣàdúnú ẹ̀dọ́ ọlọ́run tí sàwọn sọ̀hábà wọn àdéédéé mú wọn lọ́tàá wàkẹ́fàrú asọ̀hábà Muhammadin sallallahu alayhi wa sallam wọn à déédéé kàfàrà àwọn sàbí anabi wa muhammad sallallahu alaihi wasallam wọn à déédéé bú wọn alikiyasu lè fàá sídìí ló fà yasu jakujaku àwọn tí wọn ń takò ìgbẹ́yìndé lẹ́yìn ikú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn náà déédéé ṣe bẹ́ẹ̀ alikiyasu lè fàá sídìí náà bó lẹ́yìn sọ pé èèyàn tó ti kú tó ti kẹfun tó ti jẹrà bó tún wàá gbèdìde kí náà fẹ́ gbèdìde kí ló fẹ́ wá ṣe àwọn èèyàn ń takò ọlọ́run ṣe tí mo ṣe rántí àpèjú ẹ̀yìn

ìyẹn náà mo wá wòye pé ah, ọ̀dà ọkọ̀ yóò wà kò ní wá yóò wà ní mujadidi ní oríṣiríṣi anabi sallallahu alaihi wa sallam ni ó wà wọ́n ni ẹ̀ṣẹ̀ wo ló ṣẹ̀ tọ́lọ́ fi dìímọ̀ tiẹ̀ tó fi dìímọ̀ tiẹ̀ kúrò lánàbì tó fi sọ́ di wàlíyù lásán ṣé kí wàhálà ti dé bí ń dorí àwọn èèyàn àwọn ṣubahu yẹn òdodo ẹ̀sìn tẹ̀sìn mú wa ní tẹ́lẹ̀ Kùránì tọ́ka sí tí sunna tọ́ka sí ní tẹ́lẹ̀ mi ò fi ní gbanu ẹ wá wá dúró àwọn tí wọ́n ń ta kọ mùdílù ẹ̀ka náà ṣe náà ń ta kọ ìgbẹ́ tó bá ti àwọn mí náà sì ń bẹ tó bá ti sọ pé Jésù padà bọ̀ ẹnìkan ti sọ bẹ́ẹ̀ ti kíláàsì tí mo wà rí tó lọ ń kọ́ àwọn èèyàn lọ kò pé mi o ṣùgbọ́n mi náà wà ní kíláàsì yẹn ìgbẹ́ tó bá ti lè sọ pé anábì Isa ń padà bọ̀ níjọ́ táwọn kiri yóò bá jáde wípé padà bọ̀ Jésù ọjọ́ ọjọ́ ìwọ̀n kẹjọ wọn pariwo padà bọ̀ Jésù káàkiri kí ló fẹ́ wá ṣe kíyàs àwọn kíyàs wọn rárá o ṣé ẹ ṣé kò lè ṣe láì mí ó ṣe lọ́n kìyàsù ló fà ṣẹ́gbẹ́ kìyàsù forífalẹ̀ fún kínní ó ní àná khairu minhu ó dáa jùlọ. khalaqatani min nari wa khalaqatahu min tin ó dé mi látara aná ó dóhùn látara alẹ̀ mo dáa jùlọ látara yẹ̀pẹ̀. torí pé bílẹ̀ ṣe wà ní ìsìtẹ́ bá ṣáná sórí ẹ̀ ṣé ibo ni náà máa lọ ó kéènì ó túmọ̀ sí pé iná ju ojúlẹ̀ ẹ̀rẹ̀ lọ ojú yẹ̀pẹ̀ lọ kìyàsù ẹ̀ nìyẹn èmi dájẹ́ lé lọ ó ṣe kìyàsù láàrin ìyègbè àti iná kìyàsù làákàyè rẹ̀ wá gbé fún wípé iná lọ́lá ju ìyègbè lọ nítorí àkọ́ lọ́run sí náà kìyàsù alùkìyàsù lè fa ṣèdí nítorí bàjẹ́ nínú ẹ̀sìn kò ṣe é wé tẹ́bá láwọn èèyàn mọ̀ sí nǹkan kan wọ́n ní ká tẹ́bá ní ká wọ́n ṣe é nìsín àwọn èèyàn oníṣẹ̀sìn mọ̀ tẹ́bá ní àwọn ọmọ sàlátù sànńdé àwọn èèyàn àwọn èèyàn mọ̀ lọ ṣọ́ọ̀ṣì àwọn àròrí jákujáku ẹ wò ó ọlọ́run bọ́ sáà mímí àti ọ̀rọ̀ yẹn gùn ìbánikí ń kadé lẹ̀ bọ́ kókó ntọ́ wa bẹ́ẹ̀ náà ni mo ti sọ fún wa yẹn. so alikiyasu fasid òun ni fa'anfa ilati huna ìbéèrè tó sànfààní jù máa àná tọ́lé ẹ̀kọ́ yìí lá màrífàtì muhkamati nususi shar'iyya àwọn náà sì tó kílíà náà ṣẹ̀ríà kí ẹ ṣe náà sùn tí ọpọlọ rẹ ò ní gbé kì í ṣe náà sùtọ́ ọ lọ fẹ́ fi dọ̀rọ̀ rú mo rò pé agbọ́n mi yé òun ní ìbéèrè tó dáa jù tí ó sì lè jẹ́ kí ìmọ̀ yóò di òye èèyàn pẹ̀lú ògo Ọlọ́run àmọ̀ tẹ̀síwájú lẹ́yìn ìsinmi kékeré ayíbo ni káàdà wà sálà lọ́wọ́ ẹja sinmi díẹ̀. らしくなっい